afa mo fẹ́ béèrè question kan lórí topic ten treat lórí àwọn ọmọ yahoo nsìn. naam. pé a bá rí èèyàn tó yẹ pé òkè o ó ti gbowó mm-hmm. ó ti gbowó dáadáa tó yẹ pé owó ti wà lọ́wọ́ ẹ̀ mm. tó wá ń rányàn lọ hajj mm-hmm. tóun gangan fúnra rẹ̀ tó ń kọ́ mọ́ṣáláṣí mm-hmm. tó dẹ̀ ń ṣe ìtọrẹ àánú fáwọn. ẹ máa ẹ̀kọ́ ọ̀rọ̀ jìnnà owó tó gbà yẹn ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ ṣẹ́niyẹn ránṣẹ́ pé kó bá òun kọ́ mọ́ṣáláṣí kó bá òun lọ hajj hmm. owó olówó ni. Hmm kò sọgbọ́n tó fẹ́ dá sí yìí ọlọ́run kọ́ ló ṣẹ ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ ló ṣẹ iná láhà láyò sílẹ̀mù nasa ṣé àn wàlákì iná nasa ànfúsà àwọn yẹ́ sílẹ̀mù ọlọ́run bò ní ṣàbòsí ọlọ́run bò ní ṣàbòsí nígbà tí ó gbowó lọ́wọ́ ó wá ń lọ ájì ó ń kọ́ mọ́sálásí ó ń ṣe gbogbo nǹkan wọ̀nyẹn lérò pé kọ́lọ́n fi lè foríjì òun tọ́lọ́n bá wá gba àforíjì yẹn ẹ̀rí pọ́lọ́run ti ṣàbòsí àwa èèyàn ọlọ́run bá dẹ̀ ti ní pé òun ò ní ṣàbòsí àwa èèyàn àwa èèyàn là ń ṣàbòsí ara wa mo ṣẹ̀yìn sí mo lù yín jìbìtì hundred million mo lọ ń kọ́ mọ́ṣáláṣí mo ń ràn àwọn èèyàn láàjì ṣé nǹkan táyìn fẹ́ fowó yín ṣe ni mo lọ fi ń bá yín ṣe yẹn ni hmm. kí ni ṣe ìbówó olówó ni kí ni mọ́sìkì tí mo ń kọ́ kí ni kí ni tí mo ń kọ́ ẹ̀yin ni mo kíní nìyẹn ẹnìyẹn ló ṣẹ̀ kì í ṣe ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba kó fi gbogbo wa mọ̀nà ọlọ́run ò ní dààmú wa hmm. answer question yín nìyẹn.